أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنتم بفعلون وبعلان جلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfáàwà àgbà annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́run ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáàwà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà ìwà pẹ̀lú òní tí ń jẹ́ òru kejìdínlẹ́ ọgbọ̀n abilógún kejìdínlógún 1447 lẹ́yìn jẹ́ àná Muhammad sallam an ba da tafsir wa lọ́dí markazi wa markazi Umar ibn Khattab al-islamic abnayin bai ṣúra ta ń gbìyànjú àti kéfù wa bá wọn fà àti kéfù wa lè ṣọ́dún aya 71 láti gbéra pẹ̀lú ògùn ọlọ́wọ́ kuma tọ́lọ̀run rí ń pa àdọ̀bá wa nàbí àgbà nàbí ilá Ibrahim fún wa tọ́lọ̀run làákùn nùnà tọ́lọ̀run wa ni wa najjaynahu wa Luta ila ardi allati barakna fiha lil alamin naam أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين وأدخلناه في رحمتنا innahu min as-salihin àwọn ọba mi subhanahu wa ta'ala ìròyìn fún abọ́n sí lánàbí Ibrahim alayhi salatu wa salam kò nuna táwọn kìfìrí àtìkò rẹ̀ tí wọ́n dùn sí ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين. يعني أولا نبي إبراهيم كنا كنا يتبركوا وكفرين wọ̀lóòtá àtọmọ́lẹ́kẹ́ rẹ̀ nẹ́bí lóòt aláwọn méjèèjì kó nú ewu àwọn ilẹ̀ abdullahi bá rẹ́tìnà sí àwágbọ́n lọ sí ilẹ̀ tàbí sí ilẹ̀ nímọ̀nì lọ́lọ́ àwọn alẹ́mìn fáwọn ẹ̀dá ọ̀hábnà láò isaac àwáfúlọ́mọ tí ń jẹ́ isaac lẹ́yìn ismail wọ̀yá إسحاق نافنا لما جاء يعقوب نافلة وقل جعلنا من قد جعلنا صالحين أتي إبراهيم أتي إسماعيل أتي إسحاق أتي يعقوب رضي وقلا جعلنا صالحين بقوم قطع أسوال أميري الله بعن به متى سوانا لأميري الله بعن وجعلناهم أئمة يهدون بأمرنا أواسي ولا ما سوى دكان àwọn àìmà jẹ́mù ìmáàmù ni ìdáwọn ń ṣe ni pé wọ́n máa tọ́ òun sójú ọ̀nà sọ́nà tọ́lọ́ọ̀bà pẹ̀lú àti àwọn ọlọ́ọ̀bà wà ọ̀hẹ́nà ilé ìfẹ́ ìlàlà khairat àwọn ṣe wá yìí fún wọn láti máa ṣiṣẹ́ rí àwọn iṣẹ́ rí iṣẹ́ rí iṣẹ́ rí wọ́n ṣe wọ ìkáàmà wà very very important lọ́kùnrin wa lóbìnrin wa kárípá ń kẹrùn dáadáa kíkwá tó ń kẹrùn dáadáa mọ́ sọ pé àwọn afá mọ́ sọ pé alìmọ̀sọ̀lúnà kathir wọlmọ̀kìmúnà kọlìl àwọn tí wọ́n ń kẹrùn wọ́n pọ̀ àmọ́ àwọn tó ń gbèrún dó wò tó nǹkan ìbá sì rí orí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wa ita az-zakat àwọn tó yọ zakat wa kanu lana abidin àwa ẹrú wa ló sì jẹ́ torí ẹrú àwọn ẹrú èṣù ń bẹ àwọn ẹrú aṣọ ń bẹ ẹlòmí aṣọ ní ọlọ́wọ́ bá rẹ̀ lọ́nà pé taita abdu dinar ó sórí ibú ẹrú owó ẹrú dinar ẹrú dọ́là ẹrú kò sí olùpàyà nítorí owó kò sí díò lè taita abdu dirham ẹrú dirham sórí وتأس عبد النيرة وتأس عبد الدولة وفانسا gbogbo ẹrú lọ́jẹ́ وتأس عبد الدماء jẹ́lu ní ẹrú arṣọ ni torí arṣọ kò sí ní ó lè dá ọlọ́mọ sọ̀rọ̀ àwọn ọlọ́mọ àbáwọn ilé ọ̀kánú lánà àbìdì wọn jẹ́rù nǹkan ní ẹrú ọlọ́ọ̀bà lọ́jẹ́ ọlọ́mọ kàwákọ̀ àwọn ẹrú rẹ̀ ọlọ́ọ̀bà wọ́n ló tọ́ bẹ́ẹ̀ ni lóòtù náà aráhùn náà sáwọn èèyàn rẹ̀ àtẹ̀yìnà hukman الدجوع بالأتي إيمان ونجيناه من القرية التي كانت تعمل الخبائث أولا لا أكون من لوني لوني أو ذلك ìbàjẹ́ ni wọ́n ti ìbàjẹ́ làwọn fi ṣẹ́sọ̀ ọlọ́ọ̀bà iná ọmọkánu káwọn sáwọ́ ìlfà sẹ̀pẹ́ẹ́n àwọn jẹ́ àwọn ìjọ àkàbẹ́ pé wọ́n burú jáì òkì ni ọlọ́run fi pàwọn rẹ ọlọ́run fi àjíwọ́ títí èfi jẹ́ nìyàn kẹjẹ wọn ọlọ́run gbé lu ọlọ́ sí sámà ọwá dorí ẹ̀ kodò lẹ́yìn náà ọwá rọ òjò kúta lé wọn lórí ọwọ́ rọ òjò kúta lórí lọ́fà pé nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ọgbà ká sọ nìyàn ká ná láàyè àfẹ́ tó bá bá ti máa ṣe ìṣesí àwọn ará lò mú ṣíṣe àwọn lò ẹ bá àánú ọlọ́run bá pẹ̀lú àlè ó máa Muhammad lásìkò ti wáyé ní átùrù ti wáyé aláwọn tó ń ti bẹ́ẹ̀ àmọ́lọ́wọ̀n pàwárẹ́ nítorí pé aráwọn kan tó ń tẹ̀lé súnnà sọ́lọ̀ ó di wa wà àdàkàrùná òfin ra mẹ́tìnà nàbí ilá Ibrahim àti nàbí ilá Lut àbá tí wọ́n ti ń wà nù wa innahu ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين

kó lu ewu ńlá ni ọ̀nà sọ̀rọ̀ náà omi káwọmi lẹ́bí na kábzabó bí ayatina àwa là pẹ̀lú àwọn ìran rẹ̀ làákúrò láwọn ìran sẹ́gbẹ́ lẹ́bí na kábzabó bí ayatina àwọn tó ń pa àwọn àmì ọlọ́run nírọ́ alànàbí ní wọ̀ta وأغرقناهم أجمعين أواتي وهذه كتابتها ọlọ́run má bèbè sí gbogbo tó ni gbogbo ẹ̀ ọmọ òdè lẹ́ẹ̀jọ lórí sọ́mà wá tó rà ọmọ ogun ọlọ́run ni wọ́n kò sí tọ́lọ́run fi bá wàjà ọlọ́run má an hour ní lóbi ìrìn àjò one hour an hour ó di láti tó tó bí èkó sílẹ̀ yìí ni ó di wa ọlọ́mọbìnrin sí wa tó ká bẹ̀rù ọlọ́wọ́ bá aṣọ àlẹ́bí náà mìíràn adájọ́rọ̀ bí mọ́ṣífìkò ọmọ ogun ọlọ́wọ́ bá nka gbogbo nǹkan àwọn tó máa bẹ̀rù ìyá ọlọ́wọ́ won lori re olóríire náà ọlọ́wọ́ وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين وعلمناه صنعة لبوس لكم لتحسنكم من بأسكم فهل أنتم شاكرون ولسليمان الريح عاصفة تدري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين بẹ́ẹ̀ láwọn nẹ́bí ọlọ́ọ̀bá ọlọ́run ti sọ́kọ̀ sóra ìfò àpùsọ́tù àmbíyà sóra àwọn nẹ́bí ọlọ́ọ̀bá ọlọ́run ti àwọn nẹ́bí ọlọ́ọ̀bá ìlera wọn ìwọ̀ dáúdà wa Sulaimana bẹ́ẹ̀ ni dáúd náà àtọ́lápò náà lẹ́bí ọlọ́ọ̀bá lòun náà wa Sulaimana àti ọmọ rẹ̀ Sulaiman ní akumani fi art nígbàtí wọ́n ń ṣe ìdájọ́ lórí oko àwọn kan wọ́n ń ìdájọ́ lórí àwọn lórí oko yìí ìdínáfàsà fi ìgánà ó وكنا لحكمهم شاهدين أولا بدأ جرسي دجوا أما انقبال فهمناها سليمان أو دجوا كل يسمى سليمان أما جوا بارك قالوا كلنا آتينا حكما وعلما أتي بابات وما أفواني جتو سديدي أقمى جلي أتي ما تجلي بقبوا ولا فنما وسخرنا ما أداء الجبال ويسبحنا wọ́tọ́yìn awárọ àwọn òkè àtàwọn ẹyẹ fún dáúdà tí bá ń ka zàbó ẹkùn rẹ̀ ti máa dánú àwọn òkè àwọn òkè ó máa dáhùn àwọn ẹyẹ wọ́n máa kó ìbẹ̀rẹ̀ ibi tó wọn gbogbo àwọn pé ẹyẹ ní ohun tó afisa àdúgbò wà kan ní ẹyẹ nǹkan rí nítorí ohun ẹyẹ àmàlà ohun àmì dáhùn àwọn ó di wa wọ́n ní ní àwọn ohun oríṣiríṣi nínú àwọn ìsàlẹ̀ yá oríṣiríṣi tí wọ́n bẹ̀rẹ̀ ọba kọ́lọ̀mbà kọ́mọ ọlọ́ọ̀bá òun di ọlọ́ọ̀bá wa di kùsọ́nà sẹ́wùntì oríṣiríṣi àwọn ohun ọkùnrin fa ilé ìnáwó ọlọ́ọ̀ni àwàlá tó bẹ̀ láti ṣe ọ̀rọ̀ àtúnṣe bẹ́ẹ̀ wà á lẹ́m náà ó sẹ́nà àtàlẹ́bọ́s lẹ́yìn náà tí wọ́n á kọ́ bá ti gùn sí aṣọ ogun sọ pé àwọn aṣọ lákùn fún yín ìtòsínàkùn bá àsìkùn ẹgbẹ́ aṣọ tẹ́ bá wọ̀ yìí ní ọ́là yìí kò ń bí yọ́dá gbogbo yìí kò ní aburú tẹ́ fọ́ ara yìí sí àwọn bọ́ọ̀bù nǹkan wọn yóò máa jẹ́ ẹgbẹ́ yóò máa obìnrin kan ala antum ṣàkìrò sẹ́wà jẹ́ tó múri abẹ́ tí ò múri ọlọ́run múri mọ́ fi àjẹwọ́ ọlọ́ba owó tá a ti mú bàbá nù àtúwá sí fọmọ náà wọlé Suleiman rẹ̀ àwa fún ànábì Suleiman tẹ̀ ní atẹ́gùn àtúkọ̀ kan sífà àtẹ́gbẹ́ máa sáré tẹ̀lé ra wọn ni tẹ́jẹrẹ ibi àmúríyì tẹ́gbẹ̀ máa sáré pẹ̀lú àṣẹ rẹ̀ ni àṣẹ alágbàgbé inú israeliyat níyọ tí màláíkà ikú fọ́yọ sí ààfin suleiman alayhi salatu wa salam rẹ̀ pé jásùkò báyìí tó ẹgbẹ́gbẹ́ báyìí tó gbégbé fi hàn bárí màláíkà kú owó rí jẹ alákùnrin jásùkò rẹ̀ tó bó ti ní màláíkà kú tó yọ báyìí ó ti pé ah òun ni màláíkà ìwà bọ̀ bó ṣe sáré lọ rẹ̀ bálẹ̀ bí Suleiman ìgbà àwọn sọpọ̀ atẹ́gùn jẹ́ pé náà pàṣẹ pátẹ́gùn tiẹ̀ ni kó gbó lọ bí bá jìnà kó jìnà kó jìnà rere ẹni tí ń bọ̀ yẹn òun fẹ́ kọ́ bọ̀ òun nù ààfin yìí lẹ́bí Suleiman máa pàṣẹ náà ni òwe amòrì yìí pẹ̀lú àṣẹ náà wọ́n kẹ́ pàṣẹ mi kátẹ́gùn gbé lọ wọ́n pátẹ́gùn ti gbé lọ báyìí ni màláìkà kó malakul mọ́t bá wọlé ọba ni kí o sí gbèsè àtìkò mi tó ń dọ́gbà nàbí ó ti rí màláìka kú sáàdì kọ́mi tó ní oní ara ọ̀ ó lọ́rọ̀ ọlọ́run ní sọ ní mà ọ̀rọ̀ ọlọ́run tí ń sọ onye màláìka lè mà ó ní àhà ah, àṣeyí wù ọlọ́run rà ó ní anya ọ ní etí nìsín mo rí pásítọ̀ tó kù kí ó lò láyò ah, tó nǹkan àmọ́ mú sí ń bọ́ sọ́rọ̀ gbogbo kún fẹ́ sọ̀kalẹ̀ sí ìwé fẹ́ lè parí rẹ̀ ó dé wa ń sọ̀kalẹ̀ sí ibi tó lọ báyìí bí mọ̀lẹ́kà ikú ti gbẹ̀bí ẹnu lọ́sọ̀ yà pé kókó iná mọ́tà lẹ́bi tẹ̀fẹ̀rọ́ na mílíhù fa iná ó mú làákì kùmàbí fún màtúrà dúnà ìlà áàlì mìlẹ̀gẹ́ ìwà ṣáàdà fẹ̀yìn bí okun bí ma kún tún ti àmàlù kul iná mọ́tà lẹ́bi tẹ̀fẹ̀rọ́ na mílíhù fa iná ó mú làákì kùmàbí

ولكننا إذا متنا بؤتنا ولكننا إذا متنا بؤتنا ونسأل عن كل شيء tabati kújẹ́ bá àwọn èèyàn kí ìkó bẹ̀rẹ̀ ground kódà òkú yẹn máa gbọ́ ìró bàtà ẹsẹ̀ wa tàbá ń kó bẹ̀rẹ̀ ground ọlọ́wọ́ bá gbogbo ọmọ yàtọ̀ sẹ́láìsì pẹ̀lú alájà alájì mùsẹ́tìr sẹ́láìsì lọ́fà àti káàkiri bá ọlọ́wọ́ àforíjì wọn lọ́ọ̀bà mo yọ mi ní islam ẹja mọ́ra ṣíṣe mi pàápàá jùlọ àwa lọ́kì tí Ramadan ọdún ìbá wa láyé wọ̀ láyà oríire ọlọ́dúnrí náà bá wa kàrẹ́ ọlọ́ọ̀bá ọlọ́run gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àwọlà sí wọ́n lè Suleiman rẹ̀ àwọlà rọ atẹ́gùn wọ́n á sì fa tẹ́jẹrẹ ibi amúrútínsárì lọ́rọ̀tì bára na fi hà lọ sí lọ́ta fàlùfẹ́kà lẹ́ síríà mẹ́rin yẹgùn sóòrùn lẹ́wọ̀ àwọn tó ń wọ ní odò tó ń kọ́ wọn sọ ní odò jáde àwọn kùtà ayé bí wọ̀yà àmàlónà àmàlónà záàlì wọ́n tún sa àwọn iṣẹ́ mi ẹ̀sọ̀ fólé yìí àti fún àwọn odò wọ́n tún malé wọ́n ti gbogbo àwọn iṣẹ́ mi ẹ̀sọ̀ fólé yìí ọkùn náà lẹ́hùn ọ̀làjẹ́ mi tuntun gbogbo wọn ọlọ́run kó sànù wa náà وأيوب إذ نادى ربه أني مس مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين wa ayuba bẹ́ẹ̀ ni ànẹ́bí ọlọ́ọba àgbà ayub ìnádà rọ́bà òun pàtó náà pọ̀lọ́ọba rẹ̀ kí ààrẹ ṣe tó náà pọ̀lọ́ọba inú mẹ́sà ní dúró ọlọ́ọba ìnira ipọ̀ ìnira ipọ̀ wà ń ta arhamar rahimin wọ́n dẹ̀ ní ọba aláàánú gbogbo aláàánú rahimin يا رحمن الراحمين يبقى متى الله نك ملائكه كوسك على سيبه gbogbo àdúrà tí ẹ ń ṣe yóò máa ṣe àmì sí kàlùkà ṣe mọ́pọ̀fọ̀ máa kògèdè máa máa òkàlà kàǹkàrà ọlọ́ọ̀bà náà ní kò máa sọ pé yá rahman rahimin yá rahman rahimin yá rahman rahimin bá tilẹ̀ mẹ́ta nínú ilẹ̀ ayé bóni sàárẹ̀ tó yẹ nítorí wọn lọ́wọ́ ọ̀sọ̀wọ́ ni fasajabna lahu ọlọ́ọ̀ni adẹ́pẹ́ àdúrà rẹ̀ olùmọ́sá àgbàdo ẹni kọ̀kan tiwa náà ọ̀kan ṣáfínà máa bí èèmì ń dòrò àwa là kó inú ààrẹ tó ń ṣe ìnira tó mú wà tẹ̀yìnà ò ààlà òwò mísìlá ọmọ gbogbo dúkìá rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ tó bí aládàpọ̀nà fún àti wá lọ́pọ̀ rẹ̀ fún rahmatan min ìwọ tó ń kírun tó tún wọn lọ church kí ló ń wá lọ ìwọ tó ń kírun tó ń lọ lé baba aláwo tó tún lọ lé àlùfáà ti ń pẹ̀lẹ̀ láàfà kí lọ́kọ̀ pẹ̀lú yìí wọ́n tó kírun tó bá ti kírun ẹ̀tí à ń ṣe tọ́lọ́ ní kò sí fàyíza faragda fansab wa ila rabbika fargab ọba ti kírun tẹ farabalẹ̀ kó dẹ̀ sójú kò sọ́lọ́ ọba sọ́lọ́ ọba sàánù mi ọ̀lẹ́ ọlọ́sì máa sàánù rẹ̀ kódà bọ́ ọ̀gbọ́n lédè lárúbá sílẹ̀ yorùbá rẹ̀ wọ́n mú sá gbàgbé وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين àti bọ̀dá àwọn àgbà ọlọ́mà nẹ́bí ọlọ́run bá bọ̀dá àwọn ànẹ́bí ọlọ́run bá wà Ismail àbẹ́ ni Ismail náà وإدريس أتي باباما لهم إدريس وذا الكسر أتي ذا الكسر بقبا النبي الله بابا إلى لون داك وفوا السورة أي كل من الصابرين بقبا ناس يسفروا torí èèyàn ní gbéṣẹ́ dáhà lọ́wọ́ kọ́ máa rí àwọn ẹ̀gbìn oríṣiríṣi kò sí dáhùn ní máa fi lọ ẹ́ lọ́fàá táwọn àpò ní àkídà ní sùúrù òkú sọ́nà mẹ́ta a ní asọ́bùrù aláàtọ́ àti lọ́ kí ẹ máa ṣe sùúrù láti máa tẹ̀láṣẹ odi asọ́bùrú alátọ́ àtùlá a ní asọ́bùrú àmì màásíyà kó fi sùúrù kó jìnà sí ìwà àbàjẹ́ táwọn yẹn máa ń tìbàjẹ́ wọ́n fi sùúrù kó rẹ̀ jàlù kó jìnà sí bàbá wọn ṣe ẹjọ́ wa ń bí sẹ́ni wọ́n yíwèé wọ́n yí bàbá wọn ṣe ẹjọ́ wa ń sẹ́ni wọ́n gbé àwọn obìnrin wọ́n yí bàbá wọn ṣe àti wọn asọ́bùrú indal musiba bíbi sí ọba wa inna ilayhi raji'un máa ń ṣe sùúrù ó di àwọn sùúrù ó di wọn wà adkhalnahum fi rahmatina àwa mú wọn wọnú ìkẹ́ àwọn ọlọ́wọ́n bá innahum minas salihin gbogbo àwọn ẹlẹ́bí ọlọ́run tá a pàpè gbọ́dá ẹni rí ni wọn ó mọ́ sáà sàwádà lẹ́ni rí ọlọ́ọ̀bà sàánú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà náà ló lè síwá lẹ́ni rí ọlọ́ọ̀bà ń bẹ̀ síwá lẹ́ni rí ọlọ́ọ̀bà náà mọ́ ọlọ́wà ní kébì. wẹ̀dẹ̀ ní فذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وظنون أتذبي يونس وننجي أقرة ظنون ذهب مغاضبا بنوت سواء زاوية سواء زفوة متوبين كل دوما فظن أن لن نقدر عليه تلك ولو أولون موني فنادى في ظلمات اوات قلوه بان نوككم اما فان نوككم متى عبد قلوه بان نوككم ان لا اله الا انت قلوه با قسد مما بجوه طمت موت موعش ولوه قسدت اللامية في ولوه با سبحانك لما نفو ولوه با اني كنت من الظالم مستعب سفران عدوى عن الله للينا وبيك تباكر وكانت وبيك عدوى ابي لورو قل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين aláàjì sàká yusuf ọlọ́kọba àtàwọ́lẹ́sẹ̀ rẹ̀ ó lámìírù wà ń tẹ́ ń ṣe alhamdulillah àmọ́ nǹkan kata àwọn bàbá wa máa ṣe ń jẹun tẹ́ ẹ̀ máa ṣe bí tó bá gbà ń kankan lọ́wọ́ wa wọ́n ni ó fi dáadáa rọ́pò èyí kan sọ pé báyọ̀ ọ̀dà báyọ̀ ọ̀dà ẹ̀ fi kàmí rọ́pò fún wa bẹ́ẹ̀ ló dé lóko lọ́fà tá a fi fún láwọn àṣírí instead of pọ̀fọ̀ nítorí máa ṣe la ilaha illa anta سبحانك إني كنت من الظالمين مسلم ربما قفه لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين كما سلق ولقوتي بس متى هتوف سدعاء اللهم انقدوا عليه حكومات تلبي يونس وأنه جانا في الظلمات اللهم بني فاستجبنا له اللهم بني أولا كونوا إيوي ونجيناه من الجن أولا كونوا كذلك ننجي المؤمنين báti máa làwọn mòmìnì nìyẹn ìwọ́tọ́lọ̀ wọn là pé àgbọ́rọ̀ ọ̀rọ̀lọ́wọ́ bá gbọ́ mo máa sọ̀rọ̀ ikú yín pa aládìwà Mustapha onígbànjo àwọn ni chairman ansaru Islam ansaru din ansaru din ọlọ́run tó wá ṣe àwọn tó ní chairman first chairman Muslim Council èmi ni secretary tó asúmọ́ra wa díẹ̀ bàbá yẹn wá sọ pé Suleiman ثم ثم لو أنزلنا هذا القرآن على جبل نواتو ní lítírà mímínú níwátó afọ ní mínú àwọn àgbàlagbà òun náà ni pé gbogbo wàhálà tó bá wọn àti rẹ̀ tó bá fi dojú kùránì kọ tó bá fi bẹ́lọ́gbà pẹ̀lú kùránì ọlọ́wọ́n bọ́ gbàdúrà rẹ̀ gbogbo kèye ọlọ́wọ́n sọ di pẹ̀tẹ́lẹ̀ fún wa gbogbo kèso wà ọdẹ nìkan mọ́sà sọ di pẹ̀tẹ́lẹ̀ fún ọlọ́wà ọ̀nàjẹ́ iná òmìnà gọ́mì adẹ̀láàkò ní ìwùjọ́ wà mẹ́ ó wà ní òkùnkùn alẹ́ alẹ́ lórí ìrìn àjò yìí ó wà ní òkùnkùn odò ní odò lẹ́jà yẹn wà ó wà ní òkùnkùn ẹja tó tó gbé mi ọlọ́run sí là ọlọ́ba gbogbo ìwùjọ́ wà náà wà mẹ́ nàìjíríà ó sá làwọn bẹ́ẹ̀ lọ́wà kàzáàlìkà ní jíl mọ̀mìnì bá a ti máa ń إذ نادى ربه رب لا تذرني فردا رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين بني النبي الله أبا زكريا وزكريا بني النبي الله أبا زكريا إذ نادى ربه رب لا تذرني فرضا gbogbo tó na tọ́lọ́wọ́ bá rẹ̀ tẹ́wà dúwà sọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀bà wọn náà tẹ́wà dúwà nígbà gbàdúrà ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà má sì ní ní èmi nìkan má sì ní ní pé mi nìkan ní ndọ́mà wà á ń ta kẹrù wà rí sí ìwọlọ́ọ̀bà tó dá sí máa jogún èèyàn dákun jogún mi dáadé láwọn tó jogún mi àṣàjábìnà àwọn dáadáa àwọn tó ń وأصلحنا له وزوجها زوجها زوجه àwọn ará bá tú yàwó ẹ̀sì yàwó ẹ̀ tí ó ṣe oṣù mọ́ yàwó ti darúgbó asọ́dọ̀mọ́bí padà asọ́dọ̀bìnrin dáadáa padà iná òǹkánú ìṣàrí òòlà sílọ̀kàìlá àti bàbá àti ìyá àtọmọ ó máa ti ṣe rí ó máa ti ṣe rí ni wẹ̀rẹ̀ òòlà náà nǹkan méjì yẹn lè máa fi bẹ̀rẹ̀ ọba àrágàbá ẹnu wọ̀rọ̀ àbá ọmọ abẹ̀rù ó sì máa nílò tí máa nà ọlọ́ọ̀bà ọ̀kánu lánàá kọ̀ọ̀ṣẹ̀ ẹ̀yìn wọ́n sì páyà lómi àwa lọ́ọ̀bà nìkan ni wọ́n páyà ọlọ́mọdé káwa náà páyà lómi ọlọ́ọ̀bà máa páyà ọlọ́ọ̀bà sànú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ni kìnnì. والتي أحصلت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها وجعلناها وابنها آية للعالمين قال والتي أحسنت درجها بين الدريني تونا صبيري كيو بابا سباجي فصبيري فنفخنا فيها من روحنا تعوان فيها مثلا تعسمية بمينيا وجعلناها وابنها آية أواس الدنيا كي أمينيه ọmọ rẹ̀ náà mi ni a lè sí kóbìnrin lóyún láìjẹ́ pọ́pọ̀rẹ̀ súnmọ́ a sì lè jí wọ́n bímọ láìjẹ́ pé oníbàbá nínú àwọn alẹ́mí gbogbo ẹ̀dá àtọ́káwọn èèyàn máa bẹ́ẹ̀ pé kò sí ọ̀nà tí ọlọ́run ọba olùgbà ọlọ́run fi ọ̀nà mẹ́rin àwa nẹ́bí ọlọ́run wa nẹ́bí Adam láìsí bàbá láìsí ìyá àti ọlọ́run máa sọ pé káwọn máa di ọmọ ènìyàn táàdì máa di ọmọ ènìyàn ó di wa ọlọ́run màmá Hawa látara láì sí ìyá oníwà ọlọ́run bá máa máa gba bẹ́ẹ̀ ìyàwó ọlọ́run wá ń dá wa láti bàbá àti ìyá ẹlẹ́kẹta nù ọlọ́run wá dá ọmọ rẹ̀ ọmọ Mariam ní obìnrin lọ́kùnrin láì sí obìnrin àbí lóbìnrin nìkan láì sí bàbá ìwọ̀lẹ́ tí a ti nàti fàrẹ̀já bẹ́ẹ̀ náà ni obìnrin nì sọ abẹ́rẹ̀ ọ̀nà fákanà sí àmì òhìnà توافي أتيكم وسيلة وجعلناها أواصب مريم وابنها أتمار النبي إيساني آية للعالمين أتوسامي مجبن تبعت أميدا نعم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه فلا كفران لسعيه وإنا له كاتبون أولاً سأل أمة مسلمين إن هذه أمتكم أمة واحدة الأمة هي الأمة لا إلا لا أمة كناني وأنا ربكم فعبدون إمين الله بتدعين تلي تدعين فعبدون إمين كناني ما دست تقد أمرهم بينهم وما بلا شكرا عليكم kẹlẹ̀kẹlẹ̀ láàrin ara wọn kúlọ̀ ní ilé iná rán àjò gbogbo ọpẹ́ta ọ̀dọ̀ wa ni wọ́n padà sí láàfọ́ ní ìrò ohun tí wọ́n ṣe ní tẹ́ na yá amẹ́ni sọ́ọ̀lẹ̀ àti gbogbo tó bá nílẹ̀ sọ́ọ̀lẹ̀ àti gbogbo tó bá ń ṣiṣẹ́ rí wọ́n wà mọ́ ọ̀nà ìbílẹ̀ ní ìmánì wọ́lá kùfúránà lìsáàyè iṣẹ́ rò nígbè ò sí láàrin ti ṣe rí a máa ṣiṣẹ́ rẹ̀ gbogbo àwọn tẹ̀sí ìgbàgbọ́nú àwẹ̀ yìí kẹ́kọ́ wá sí lè gbèsè ayé wa bá a ti kọjá ní Ramadan Ramadan náà kọjá lára wa ó di àwọn ẹ̀kọ́ tá a kọ́ yẹn kó di ọ̀pọ̀ lára wa lẹ́yìn náà láti jèrè ayé tàbí kíámà a máa máa dípò tẹ̀sí ìgbàkàkà ń bọ̀ lásán ara ọ̀ kárí pé kí ni amọ́rọ̀ jọ́pẹ̀ ní àlè ìrìnmùsẹ̀ ìmọ̀ àlè ìmọ̀ àǹtẹ̀símáwò ó náà nígbà àkágbọ́ bá a ti ń bọ̀ àwọn stẹ́ẹ̀pì ọmọ lórí ká gbọ́ bá a ti ń gbọ́ rẹ̀ wà á ń tá ó máa tẹ̀sùmá ọ̀hún kí a máa gbọ́rọ̀ ọlọ́run bàrá ká a máa ronú sí i a rí pa ronú sí i wà á ń tá àfáàdó máa tà ó ní jábá ronú sí i ká lè ní ọ̀rọ̀ bàbá wa sheikh mahmoud abubakar gumi rahimahullah ó ní rẹ́dùrà àzàáni ìlà màáni alukur'an adára apá ìyá pẹ̀lú àtàwọn àtúmọ̀ alukur'an ó di ẹyin ẹlẹ́ẹ̀kẹ́rin bẹ̀ onímọ̀ àmàlù ìmọ̀ àti àpàgbé tí a sórí ìwà jẹ́ put into practice tẹ̀sí bí kíláàsì kẹ́kẹ́ ló ẹgbẹ̀mú gbogbo tí kúrò àgbàríkà sí kárípà sí kúrò àgbàríkà jìnà sí kárípà jìnà sí lẹ́yìn náà àǹtẹ́dọ̀ o ìlà àmàlù ìmọ̀ àti àfàgbé ọ̀ǹtẹ́dọ̀ o ilé ìtẹ́mà kòkè sí kẹ́mà ọlọ́wọ́ba wọ́n sá sí ní ẹ̀tọ́ fún láti mọ mú gbogbo àwọn kọ́tà ń kọ́ yìí láti máa mú lò kálùbà wà nínú àwọn tí ó dèrò yàtà pé àmà ọlọ́wọ́ba kó sànù wà náà. وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا فَإِذَا هِيَ شَاخِصَةٌ أَبْصَارُ الَّذِينَ كَفَرُوا يَا وَيْلَنَا قَدْ كُنَّا فِي غَفْلَةٍ هَذَا بَلْ كُنَّا ظَالِمِينَ قَالُوا وَنَسْفُهُ نِقَا كَلِبَا مَكُدِي بَادِ كُجَمَا دُقَا وَرِيَا كُدَا كَانْ كَوَيْ يَلَنْ تَفْرَانْ يَا جَنِي دَوَرَوْ وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون ولم حرام لوري لوكا بلوري أماكا أهلكناها أهلكناها تعطوانه تعمقوله ولم يقول بأنهم لا يرجعون أن كون يكون تقول على إلهي كأجو من القيامة وبدباري أن كذا بي أبوكم يفيك الجميل الدور أنت تقول الله ولن حرام كسيتي كسيتي على قرية النبي وانا كان لي لك أهلكناها حتى قطع مباع أنهم لا يرجعون حتى إذا فتحت بياجوج وماجوج وبجاب القيامة ياجوج وماجوج أو أنواع وشأت الآيات القدرة أو عبد الله لا قال كما في التوتلة بدأ كما تنو إننا نجادي يا ياجوج يا ياجوج وماجوج وأم من كل عدد ينسي وما سيد بقوة هاي كوكاني واقتربت وعد الحق وتسمتسي وأديه بدوني أديه جملة كما اسمتسي فإذا هي خاشف الأبصار الذين كفروا ادعوا كفري يا ما كوين جنا وما بدري جنا يا ويلنا من آه ودنا قد كنا في غفلة من هذا أما من إليك يا سلام wọ́n sọ pé wọn ọ̀bọ bẹ́ẹ̀lì kọ́kọ́ ní ìgbọ̀ọ̀lì ni wọ́n jẹ́lá bòsìlì tí wọ́n ti wá rí fún pé jáwọ́ kò ń bi ẹbọ jáwọ́ kò ń bi bídà jáwọ́ kò ń bi zìnà jáwọ́ kò ń bi àìkírun jáwọ́ kò ń bi àìtọ́jú àwọn òbí rẹ̀ jáwọ́ kò ń bi àìmọ̀ gbọ́rọ̀ sọ́kọ̀ rẹ̀ lẹ́nu jáwọ́ kò ń bi àmọ́ tọ́jú àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ Islam tíbúlé ayé ti kọ̀ wá jáwọ́ kò ń bi ó di ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala balkuna zọlìmín àwọn kan náà pé ah, àwọn sábòsí fọ́ra wọn ọlọ́run mọ́ sí wa lábòsí ọlọ́run sánú ọlọ́run náà إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم من الحسنى فأولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة الملائكة هذا يومكم الذي كنتم توعدون الله سبحانه وتعالى وطن سبع فالله وطن إنكم وما تعبدون من دون الله حسب جأنما أتاني أكامتا إن جاتي فلان الله أبا أفقنا جأنما الله أبا مسواني الإرينا أنتم لا واردون أتاني أكامتا إن جاتي فلان akùnrin sínú náà nì lọ́ọ̀kánà àúláyà àríyàtẹ̀ àwọn tẹ́ ń pè é jẹ́ pé ọlọ́run ni wọ́n jẹ́ ni sábà wọn náà jẹ́ nǹkan máa wọ́rọ̀ bí wa àwọn bá tí wọnú náà àmọ́ gbogbo ilé àkọsílẹ̀ òkú lọ sí àkàlìlóòn àtẹ̀yìn àtàwọn ẹ̀mà wà nù náà lágbèrò láhùn sí àgbàfẹ́rò ni ó máa kúná náà ó kígbé nu náà wọ́n sí àláyà sí من الذين سبقت لهم منا الحسنى ترى ان تقوم متواجد شركي واجب امضى فاني شركي irú ṣẹlẹ̀ là ń ṣe inú Ramadan yìí kálukú gbogbo àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ní Ramadan àmúlò inú Ramadan lẹ́yìn Ramadan náà ọláyẹ̀ká àbọ̀bọ̀ àdúrón àwọn yẹn wọ́n jìnà síná àgbìyàn jìnà síná ọlọ́mọṣẹ́fàlẹ́ وهم فيما اجتهد في وهم فيما اجتهد بأنفسهم بالجماعة مؤنفة سيما مارين الجنة خالدون وما وعد ربهم الله سبحانه وتعالى لا يعزل من فضل الأكبر إبن لا يقول بقول الجباوة إبن لا جسل أنه بيهم القيامة كل مرة قد تلقى ملائكة وملائكة ما قديمة هذا يومكم الذي كنتم توعدون ẹ kú oríire àwọn ọjọ́ tá a sàdé rẹ̀ fún yìí nì ẹ kú oríire ọlọ́run jáwà náà tí wọ́n ó kìkì oríire jọ́ náà lọ́fà náà. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا Inna kunna fa'ilin. Ọlọ́wọ́ bọ̀bọ̀ ogun, Subhanahu wa ta'ala, irú ìfọ́n tẹ́sẹ̀lẹ̀. Yọ́mù náà tún ní ìṣẹ́mà ákàtà ìṣíjẹ̀. Ọlọ́wọ́ bá ń jẹ́dá kàrí sọ́mà kúnlẹ̀, bá ti máa ká tíra kúnlẹ̀, bá ti ká sọ́mà kúnlẹ̀. Lèkútò bá ti máa ká àwọn tíra kúnlẹ̀. Kàmá وعدنا عليه عدين تعثر الثلاث لديه وتعثم زي إنا كنا فاعلين أولا با انتاثم أولا با سعنوا وجاوا أنه وتمدير يا إيتال مدي كسر يبو أولا با ولا كد ولقد كتبنا في الزبون من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين أما أرسلناك إلا رحمة للعالمين الله أبا سبحانه لقد كتبنا في الزبور أتقلنا قول سرع من بعد الذكر لين أتدع السواء أن العرب كل اللي عليه يقبل عليك رثوى عبادي الصالحين صالحون àwọn ẹrú ọlọ́run ọba àwọn ẹrú omi ọlọ́run ọba wọ́n jẹ́ ní eré lápàdé pé àwọn ìgbẹ́ ọlọ́run ọba kọ́lọ̀ ti wá lẹ́nu eré ṣọ́ọ̀hún ẹrú ọlọ́run ọba mọ́mọ́ tó báwọn yẹn pé ẹ́fọ́ọ̀tù ẹ̀ka máa ti rí pé bóòlù àti fẹ́ jẹ́ السلام عليك أيها النبي السلام علينا وعلى عباد الله كني صالح ودوا نوي ودوا أمو تدافو كلهم با سبحانه وتعالى نمي باني رسو عباد الصالحون أويرون جميل وجبوه إن في ذا هذا لبلاغ لقوم عابدين إليه تيب غنغو جه إليه جه غنغو أروه fáwọn ẹrú àwọn tó bẹ̀rù ọlọ́ọ̀bá dá àwọn tó bẹ̀rù ọlọ́ọ̀bá àwọn ẹ̀rọ tó bẹ̀rù wa ma arsalnaka illa rahmatan lil alamin bẹ́ẹ̀ ni wọ Muhammad sallam ààrẹ o àfikọ́ jẹ́ rahma gbogbo ẹ̀dá bá wáta gbogbo ẹ̀dá lẹ́yìn àti jẹ́ rahma àtà olórí gbogbo àwọn màláìkà ìkẹ́ lọ jẹ́ fún gbogbo ẹ̀dá ọlọ́wà àti bí a ń bè lọ pé àbóònù á jẹ́ kẹfẹ́ ọ náà ó ní gbogbo àwọn níbi ọlọ́run tó síwájú rẹ̀ ni wọ́n máa rán sí èmi ní ìdílé tó na máa rán sí àmọ́ ọlọ́run kò ní ní àmì ìlérí ẹ̀gbà tó ń àmì ó di wà ọlọ́run ولكن أنت للسنة النبي صلى الله عليه وسلم الله تطلع عليه وما كان الله ليعذبهم وأنت فيهم وكما كانوا طلب أما gbogbo làwọn èèyàn wùlé sí wọ́n bọ́kùnrin lò wọ́n pààyàn wọ́n yọ ọyàn wọ́n yọ ojú ara ọmọ ẹ̀yà dáre àmọ́ láti pàwọn kan bẹ̀rẹ̀ gbẹ́ kẹta wọn ti súnà ọlọ́run ní pàwọn ọmọ kan láàrin àgbébà wọn à ń tẹ̀ fi ọlọ́mọ pàwọn rẹ̀ mọ́gbà súnà náà lọ́wọ́ lọ́wọ́ wà lọ́wọ́ wà ní kìnnìún. إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون الله أكبر فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون الله سبحانه وتعالى وان صفى النبي محمد صلى الله عليه وسلم شدى الدماء النبي الله تصفى دوره شدى الله نبي الله با شدى الله ولني قل إنما يوحى إلي ثم يقول واحد وصفني gbẹ́gbẹ́rẹ́ bí mi pé annama ilahum ilahun wahid tọ́lọ́wọ́ bá tẹ́ ẹ̀kẹ́ máa jọ́sì fún ọlọ́wọ́ bá jọ́sì fún ẹyọ kan náà ni ọ̀là antum muslimun tẹ́ wá gbọ́ ẹ̀ bàbá ìfẹ́ bí ó ti rẹ́ kọ́mọ bàbá ẹ̀ ìwọ bàbá tó ti gba ìsìlámù wọn náà gbà ìwọ tó وإن أدري أقريب أم بعيد ما تعدون يوعانا وأسمت سنيو ودنا نيو سعدون يكون إنه يعلم الجهر من القول ọlọ́wọ́ bá tó dẹ́rẹ́ mi wáyé ọmọ tó tẹ̀ ń wíṣókè ní ọ̀rọ̀ gbólò ọ̀yà alẹ́mọ̀ máa tàkùtùmọ́ ní jẹ́ ìfi pamọ́ náà ọlọ́wọ́ bá lẹ́mọ̀ nínú ẹ̀pà rẹ̀ ìyà adìrẹ ilẹ̀ alẹ́ ò fẹ́tìmọ̀ tó lọ́wọ́ fi jẹ́ ilẹ̀ àhẹ́yìn àti gbádùn kan bí ẹ̀ lọ sí àkókò ọlọ́bí ẹ̀ kọ́ mi bẹ̀rẹ̀ ọlọ́ọba tẹ̀lájọ́ pẹ̀lú òdodo rọ́bùnà rahman musta'an ọlọ́ọba náà ni ọba àjọpẹ́ ayé alkemar ọlọ́wọ́ a máa tẹ̀sí fún lórí gbogbo tí a fi ń ṣe àkójúwe tí a fi ròyìn ọlọ́ọba tí ìtẹ́jẹ́ mistake ní ẹgbẹ́ àforíjì wọn lọ́ọ̀bà sàánú wa láyàtàlù kìyàmà àtúpẹ́lẹ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà ìtàkàtọ́ sí dédé ọlọ́mọdé àkàlẹ́tì fún ọlọ́ọ̀bà jẹ́ mistake ní àforíjì wọn lọ́ọ̀bà àwọn bẹ̀ wá àwọn táǹsẹ̀ onígbàwọ̀ ètò yìí kàrí pé à ń gbìyànjú láti máa sìnà lọ́wọ́ náà búrọ̀ e wa nurudin mú ó nora abdu ona fún 1000 naira account number wa kó bó ti wà jaiz bank náà ní báńkì wa 0569821 account number wa umar bin khattab al-islami ló kọ account yìí khattab al-islami account number wa 0569821 lẹ́yìn náà jaiz bank náà ní báńkì wa ó ti wà ọmọ ọgbọ́n kàtàbù islam ní ọmọ orúkọ àkáǹtì wa kárígbá sí ìrànlọ́wọ́ náà ọlọ́wọ́ sọ alẹ́sàárì ọlá Qur'an al-Karim ọlá aláìlélá àkáǹtì nọ́mbà náà ní 0569821 Jaiz banki banki wa ọmọ ọgbọ́n kàtàbù islam ní orúkọ àkáǹtì ọlọ́wọ́ buwa lọ́wọ́ ọlá Qur'an al-Karim ọlá aláìlélá náà Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum wa rahmatullahi wa barakatuhu oníbèrè ni ẹ dákun ẹni tí ọlọ́kùnrin máa fi ṣọ́ ẹ̀sọ́ wa ẹni tó kú sínú omi nínú odò ǹjẹ́ ṣẹ̀rí àṣẹ ìgbàláyè pé tán bá yọ wọ́n sin sí ẹ̀gbẹ́ odò yẹn gẹ́gẹ́ ni àbí kán gbé lọ sórí tẹ́. alhamdulillah ẹni tó bá kú sínú omi ní odò mùsùlùmí kókó ṣẹ̀hídì nì tó máa ráyè lẹ́gbẹ̀ẹ́ odò yẹn pọ́n sí bí kọ́ọ̀sì kan wà kò sí abúlé kó kò sí pé àwọn ẹranko mí àbáwọn kan nílẹ̀ ló wó pé jáde kó ṣe síbẹ̀ wallahu ta'ala alam. ìbéèrè tó tẹ̀lé ni pé ṣé ó tọ́ fún mùsùlùmí láti fọwọ́ gbáyà pé wòlíì ọlọ́run lòun. tọ́ àmọ́ tí mo tán sọ níbi tí gbọ́ gbáyà àmọ́ gbogbo mùsùlùmí mọ́mì ní wòlíì ọlọ́run bá ní wọn gbogbo mọ́mì ní gbogbo ọlọ́run bá ní wọn يخرجه من الظلمات إلى النار النور من الظلمات إلى النور والذين كفروا أولياءهم التعبد فلنا نولي شيء المسلمين هذا ولي الله باني أمضى سواني ولي رẹ̀ oníbèrè tó tẹ̀lé ní àmọ́ èdè haúsá ni ní alága tamala ina da mata biyu a zahiri amarya ta takan taimaka mu idan na shiga halin awulayi, misali in ban da kuɗi da sauransu ita kuma uwar gida duk abin da na mata a kan ban yi ne. shi malam nima ma in na samu in na kyautata ma amarya na yi laifi kai daidai ya tsakanin su oje kai daidai tsakanin su kaga sai tun da wanda yake ta maka za ka fita da mata ba za ka fita da mutum ba ko da ke soyayya cikin zuci wani wannan hannu Allah ne dumi ta ta maka kai ma za ka fita mata amma ka yi kokari ka yi jori wata kullawa ka yi kokari ka yi tsoro Allah subhanahu wataala kuma ka hinga yin daidai gurgudu azu wallahu ta'ala azu naam a ìbéèrè tó tẹ̀lé ni ẹ dákun ẹ bá wa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kí ni àwọn nǹkan tó yọ̀yọ̀ kù nínú Islam tí yóò sọ pé ilé báyìí ó ti kù nínú Islam àfi kó ṣe kálímà mi tó ọ̀pọ̀ àwọn tó yẹ kó lu àgbẹ̀ islam ọlọ́mọ yẹ wá kó lu àgbẹ̀ islam láéláé nínú ẹ̀ náà ni ẹbọ ṣíṣe ẹbọ yẹn wá pọ̀ gbogbo ẹni bá ṣe ẹbọ ó ti kó lu àgbẹ̀ islam tó bá pe nǹkan mí ìkẹrù ọlọ́ọ̀ba gbogbo ẹni máa ń pọ̀fọ̀ tó lẹ́gbàá pọ̀pọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ fóun ó wà nínú ọ̀nà tó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀ba gbègede gbogbo ya kó náà kí ẹ̀ máa kẹrùn gbogbo ẹ̀ tí ẹ̀ bá kẹrùn ọwà náà tó àtẹ́bí ní aláàdù bí náà bẹ́ẹ̀ náà máa fẹ́rẹ́ mọ̀tàrà ká fákàtí káfàrà àdéhùn tó wà láàrin wa pẹ̀lú aládùn gba islam fi àwọn tó yẹ kó lọ pẹ̀lú àwọn báàbù rí dá ọ̀pọ̀ tó yẹ pé ní ẹ̀bá ń ṣe olùkúnàbù islam ẹ máa ń fi àyà Qur'an sí ẹ̀yẹ qul abillahi wa rasulihi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru àyà Qur'an rẹ̀ báwọn mìíràn wa وديك لا تعتذر ما ويستد كفر ثم بدا ايمانكم اتي يا كفر pẹ̀lú imani oje iman pin kan mi lẹ́yìn Ọlọ́ba ajemi ló pè ní kódà kó máa pe màláíkà lẹ́yìn Ọlọ́ba ọ̀sẹ̀bọ ló ń tọ́ yẹn ọlọ́mọ fi wá ní kẹfẹ́rí Ọlọ́ba náà. ní ìgbà tí oníbèrè béèrè ìbéèrè tán bá o ṣe béèrè ó tún wáá fi ìbéèrè mi ránṣẹ́ wípé ǹjẹ́ ìmọ̀ bú nínú àwọn ẹbí ànábì sọ́sọ́ èdè kẹfìrí. bẹ́ẹ̀ni agbárùn-ún mi bí aya ti wọ̀rọ̀ sóòlì ẹ̀dá ìyàwó ànábì ti ẹ̀yẹ iná bú ìyàwó ànábì ojú bú ànábì náà nù ó di wà ó sọ èdè kẹfìrí àmọ́ àpèyàn ní pé kẹfìrí àfitúgbà gbé lọ kọ́ọ̀tù tí kọ́ọ̀tù bá bẹ̀rẹ̀ pé dájọ́ pé ṣé òótọ́ ni ṣé lóòótọ́ ni báyìí ni wọ́n sọ ìwà kẹfìrí ni. àti èyàn bá tí tíìnù wá dàrú mọ lójú ìrún dàrú mọ lójú ó wá òun gẹ́gẹ́gẹ́gẹ́ fúnra ara rẹ̀ tí òun dàrú mọ lójú ẹ̀ ló wá rántí wípé kò tọ́ pé àwọn àfáà sọ pé kò tọ́ kéèyàn ṣe kankan nínú àyàfi kó mọ ọba lórí ibi tó sì wà kò síbi tó ti béèrè kankan pé báyìí èyí tó dàrú ìbò ní ṣé gbogbo bá ṣe ṣe ọlọ́run gbà lọ rẹ̀ ni àbí tó bá padà wádìí lẹ́yìn tó bá débi tí ń lọ bí ijọ́ kejì ijọ́ kẹta yóò tó nìyẹn kí tán bá sọ pé ìrìn ẹ̀wò. aláwọ̀ bá kó sàrùn wa aláwọ̀ bá pẹ́ aláti mọ̀ ń pààrọ̀ wa ló máa ń tẹnu fún agbó gbogbo ọ̀la ní twenty hours kásílẹ̀ tó àwọn àti ìbẹ̀rẹ̀ máa máa ń pa ẹ̀sìn pàápàá jùlọ nípa ìrun kíkí ìrun bá dàrú mọ́yà lórí èyí máa tún ṣe yìí máa pẹ̀lú kọ̀bílẹ̀ àbí gbàdí òkótó yẹn ṣe ni ọmọdé kó ń kánṣu rẹ̀ ìyẹn kánṣu rò kó tó ń rẹ̀ ṣe ni ọmọdé pọ́sẹ̀ bàdí àti kọ́bù ní pọ́sẹ̀ kí ọlọ́wọ́ bá àánú rẹ̀ pọ̀ pẹ̀lú wa Rabbana la tu'akhidhna ìbéèrè tó tẹ̀lé ni pé ẹ dákun àwọn ń bùkátà àdúrà àwọn ní ìṣòro àbí gbígbàdúrà táwọn tọrọ kọ́lọ́ọ̀ bá wọn gbàdúrà ọlọ́ọ̀bù bí i bukata nìkọ̀ọ̀kan ti náà gbogbo wa náà bukata gbogbo wa náà ń ọlọ́ọ̀bà ọlọ́mọsá gbàdúrà nìkọ̀ọ̀kan wa ọlọ́ọ̀bà náà gbogbo ìta gbàdúrà rẹ̀ tó dọ̀rẹ̀ la ṣe rí nínú suratul alimura àti ẹ̀pẹ̀rẹ̀ kúlé láwọn malikul mulku ṣé èyí ó tẹ̀ ẹ̀yẹn nẹ́fìlà kó tó ṣe ni àbí yóò kàn ṣe ní gbogbo táìmù tó bá wà kọ̀wé pé ṣé ọwọ́ àyà yẹn nìkan ni ó kálẹ̀ mẹ́ta ni àbí yóò mú àyà tó tẹ̀lé. naam kúlá èyàn wà àti sàlásùfà níbi sẹ́lẹ̀ èyàn wà àtọ̀rọ̀ tí èyàn ń fẹ́ ó ti wà ọlọ́mọdé àgbàdo àwà ọlọ́mọdé àbí àbúkátà nìkọ̀kan wa sàn gbogbo aláyàtàrà mọ́tò ọba nínú ìwà mọ́tò àfọ́lá láfíà ọmọ àyà wa sísè àwọn tọ́lọ́ sàlá ìtàgbẹ́ ti jẹ̀lá ìjà láìpẹ́ yìí ọlọ́mọdé àforíjì ọlọ́ọ̀bà ọlọ́run kó sànù gbogbo wa lọ́ọ̀bà gbogbo àwọn okùn sí àforíjì wa lọ́ọ̀bà gbogbo tó ọba nínú àfọ́lá láfíà àwọn àrùkọ agbádùn mọ́fà rẹ̀ sí ọlọ́ọ̀bà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك